táwọn ọmọ nàìjíríà táwọn ọmọ ìlú káàkiri ayé tán bá ń bí wá pé tí bá bá lórí tó bá dárọ̀ lákàmọ́ kánú ẹ̀dàkùn àádọ́ àbá nílọ bọ́bá ní àti yálọ̀ làjọ̀mọ́ àádọ́ àbá nílọ ìjẹ́ ẹ̀mọ̀ báwọn kan bẹ nítòsí kàábà wọ́n kàn mọ̀ wọn kan

ó gbogbo àwọn táwọn náà ń bẹ ní mọ́ká sí èrò ni àwọn ò ní ráyè mọ́ pé àwọn kú o ń bẹ̀ torí káwà bá lè mọ́ rí ayé ọkùnrin ọgọ́rọ̀ ara rẹ̀ dé ọlọ́pùsí àánú rẹ̀ bá ti pa náà so yóò mọ fàájọ́ ní ìtọ́lọ̀ ń bá ti èèyàn pàtàkì kan tẹ́lú ó kéré ládùúgbò náà tẹ́ délẹ̀ yorùbá yìí ẹni ẹ bá ṣàtìrí tí sókòrò ẹ bá ti fò sókè tọ́lọ́ sì ní kó ní irùngbọ̀n kó má lè ju méjì lọ ẹkàn bèèrè ẹgbẹ́ sọ mẹ́ntọ́ ń pè ní Ustaz Lukman Idris wà láì kò ní wó kíkó tó lò mẹ́ntì jẹ́bẹ̀ wàláhì àárín oríire yìí ọlọ́wọ̀ ní quran Al-Karim àmú wá fi wa àti àwọn bàbá bàbá wa ìtumọ̀ ọ̀rọ̀ mi ẹ̀kan tàbí wá rí tàbí rẹ̀ báyìí ẹtí gbogbo jẹ̀mọ́ máa bínú mo bí wá kí gbogbo kalẹ̀ mo wá dúkìá àwọn mùdírù dáàrí sálà abidọ́kọ̀mọ̀báwù tààrà wọ̀rọ̀ ààbò ó ti pẹ́ tí mo ti máa ń gbó kọ èmi máa ń sábà gbé wọn fáwọn ṣe kọ̀wọ̀n bí yóò ti ti wá ní èkó káàdì wá gbọ́ pé ah, ah, àwọn àgbàlagbà wa kan náà tó ń bẹ́ yà nínú ọlọ́run ṣàlékún dára fún ọlọ́run kọ̀ọ̀tà nìkẹyìn. láàárín ìṣẹ́jú díẹ̀ wọ́n ní ká ṣe àlàyé níwọ̀nba àmọ́ ó lè mọ́ jẹ́ wà sí láàgbọ́ lè ní torí bí ìgbà tí ọmọ kéwú wá báwọn ọmọ kéwú ẹgbẹ́ rẹ̀ dunnú lọ́jọ́ tèmi yìí ni a kàn pé àwọn àkíyèsí kọ̀ọ̀kan wọ́n ní ká wá ṣàlàyé ewu wo ní bẹ níbi káwọn ọ̀dọ́ máa sáré afẹ́ lówó àwa náà fẹ́ di báyìí àwa náà fẹ́ gun ọkọ̀ àwa náà fẹ́ kọ́lé àwa náà fẹ́ jẹ́ ká sọ tá bá wọ̀ wọ́n gbọ́dọ̀ máa lè bèèrè wọ́n gbọ́dọ̀ máa lọ́rí bèèrè iye tán tà bàtẹ́ iṣẹ́ wá kálukú gbọ́dọ̀ máa yẹ̀wò lẹ́ẹ̀mẹ́wàá èyí tó kù táwọn ọ̀dọ́ rán rèé àwọn táwọn ọ̀dọ́ rán káàkiri ewu wo ní bẹ́ẹ̀ fún àwùjọ. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni torágbàlagbà ni ó mọ àwọn ọ̀dọ́ dáadáa àwọn ọ̀dọ́ ò lè mọ ara wa torí páwa náà lẹ́ni àwa sọ̀rọ̀ nípa ara wa torí mi tán ni máa sọ yìí náà nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jọ̀dọ́ lèmi náà wá tẹ̀ páwa ọ̀dọ́ tó yẹ ká ṣe wá àfikún náà lèmi náà wá lónìí àmọ́ látara ń tàà ti kọ́ nílé kí ó lọ́dọ̀ àwọn àlùfáà wa àti ìta ti gbọ́ wà sí ó yẹ ká lè ráǹfà ní méjì mẹ́ta kan yẹ jáde lẹ̀ inú mi dùn pé bí tọ́pìkì yẹn ṣe wá kò wulẹ̀ láyàn lóògùn mọ́ tọ́pìkì yẹn ti jẹ́ ká mọ̀ pé àṣé ewu kan bẹ níbi káwọn ọ̀dọ́ mọ sáré owó tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lè ní òòfúra mọ̀ pé wú amákọlé ọ̀rọ̀ yìí já mọ̀ pé ewu ń o wọ́n ewu lóko jẹ fúnra rẹ̀ ewu ni o ewu tí ń sì ń ewu tí wọ́n ń yìí àkóbá tí ó ṣe fáwùjọ àwùjọ yẹn àbákóbá yẹn kò ní mọ lórí ìran tó ṣe páwọn ẹ̀nà jẹ́ sábàbí ewu yìí ewu yìí ó padà di pé yóò kan lé yóò kan oko yóò kan ara inú odò yóò kàn gbogbo individual tí ma ń bẹ nínú àwùjọ ni kódà àwọn tí wọ́n bá ń jẹ́ lọ́ba lọ́ba láwùjọ àwọn tí wọ́n bá ń jẹ́ oníjòyè láwùjọ wà láìwọ̀n ní sèèbù níbi ewu yìí torí pé ẹ̀dá tí ọlọ́run ọba dá àwa tá a jọ́dọ̀ọ́ àwọn ẹ̀jẹ̀ kan máa ń bẹ lára wa àwọn egun kan máa ń bẹ lára wa kò sí bí nǹkan bá ṣe lè wó tóbi tó ìmọ̀ fúyẹ́ báyìí lójú ni ló jẹ́ pé nínú àwọn tí Islam náà lò láti lè fi spreadi dáwà Islam àwọn tí wọ́n pọ̀ jù nínú wọn wà láyé àwọn ọ̀dọ́ ni ìjọba ìnáwó Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ kú pẹ́tọ̀ Islam yìí a fẹ́ máa gbé káàkiri gbogbo ìlú ipé nwoke ti ẹ̀ kọ́kọ́ jáde ẹ máa lọ habasha àwọn tí yà ń jẹ lọ àmọ́ ń gbà ọ̀rọ̀ di ẹwà gbé ẹ̀kọ́ ìsìláàmù káàkiri lọ yá àwọn tá ànábì ìrànjọ́ náà àwọn ọ̀dọ́ ni ó túnmọ̀ sí pé ọ̀dọ́ ní pàtàkì kan lára ni ní irinṣẹ́ kan lára améwu tí ń bẹ níbi irinṣẹ́ yẹn ni pé ibi ọ̀dọ́ bá dájú kọ náà máa lo irinṣẹ́ yẹn sí ọ̀dọ́ tẹ ẹ bá dájú ẹ ẹwà wà lùfà wá tí wọ́n ṣe hafla lọ́jọ́ kìíní ẹ̀wò ńgbà wọn dájú wọn kọ̀ dí Al-Qur'an gbogbo wọn náà ti parí Al-Qur'an àwọn ọkùnrin nínú wọn ti parí ẹ̀ sagbárí àwọn obìnrin ti parí ẹ̀ páálí tó páálí láti Suratul Fatiha tóbi dé Suratul Nas ah, ọlọ́run amalóore o ọlọ́run dákọ̀ mọ́ gbà kú lọ́wọ́ wa o. ọ̀dọ́ báwọn ṣe ṣerú ṣẹ́gbìyànjú yìí tá à ń kí wọn lẹ́yìn yìí àwọn kan náà ń bẹ kò ju ẹgbẹ́ tí wọ́n lọ ó nírú bí tá àti ń ká wọn mọ́ ní Abẹ́òkúta ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn gbogbo náà la kà nù wérùn àwọn yóò náà láwọn lọ lé kí ó ní àmọ́ wọn ọlọ́run jẹ́kẹ́kọ̀ọ́ ní iye wọn gbogbo wọn kò sẹ́ni ti pé twenty years nínú wọn àwọn eléyìí wọn wà ní ìbẹ̀rẹ̀ ìjọ́dọ́nù àwọn ọmọ seventeen eighteen nineteen fúnra ara wọn sixteen wọ́n sì mú girlfriend ẹ̀ kọ́ máa ní girlfriend wọ́n sì mú girlfriend nǹkan nu wọn wọ́n sì gbé orí ẹ̀ tán wọ́n sì gbé nu kòkò wọ́n sì jó wọ́n jó dáadáa ǹjẹ́ kí náà fi wá owó iná ni àwọn bí tá ń padà bọ̀ nù. jẹ́mọ́ àmọ́tílá sáré mú bì ní pé in ti ń bẹ láàrọ̀ ọ̀dọ́ ibi tó bá dájú ẹ̀kọ́ yóò mọ̀ ọ́n pápá lọ ní òun tó bá dájú ẹ̀kọ́ bí nǹkan dáadáa ẹ̀ sì mọ rí rìsọ́ọ̀tì tó dáa tó bá sì dájú ẹ̀kọ́ bí nǹkan míì náà ẹ máa rí ìkéjẹ́ rìsọ́ọ̀tì tìbẹ̀ náà tó káwọn ọ̀dọ́ wa máa láwọn ń wúwú afẹ́ kọ́lé afẹ́ gun ọkọ̀ bẹ̀m̀bẹ̀ àwa náà fẹ́ gbẹ́gbẹ́ sí ayé tẹ́nì kò gbérí ní ìtó pọ̀ láwùjọ lẹ́yìn wà láì léwu ni owó kọ́ lọ́dọ́ kọ́kọ́ máa ń dájú kan ẹ̀kọ́ ló yẹ ká jẹ́ káwọn ọ̀dọ́ kọ́kọ́ dájú kọ níbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn àmọ́ láyé lónìí owó ló kù táwọn ọ̀dọ́ wa tí wọ́n ń dájú ewu tí wọ́n ń ewu méjì ni àbí kí ní àti lè ṣàlàyé lòtó ewu fún gbèsè ayé ewu sì ń fáwọn ọ̀dọ́ iná gbà ọlọ́run bá jọ àwa ọ̀dọ́ àsìkò yìí olúwa mẹ́ta fún wa sí. àmọ́ṣáájú tó àwọn ewu yìí jáde àwa tá ń jẹ́ àwọn òbí ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ kàn o ìyá wa tẹ́ ń tọ́ wa àwọn orin nǹkan ń bẹ tẹ́ ń kọ sáwọ ọ̀dọ́ létí orin yìí ò bí nǹkan wa Ọgọrọ awọ òbí wa lénìí ìjọ tí wọ́n bá ń rán wa lọ léèwé gbólóhùn tó kù tá ń gbọ́ lẹ́nu àwọn òbí ni pé múra sí ìwé rẹ̀ dáadáa o sọ gbọ́ kán kó billion jẹ àbọ̀ gbọ́ mo gbọ́ ọ̀tọ̀ ìwọ náà múra sí ìwé ni wọ́n náà ti kó náà ńlá ńlá ńlá gbogbo ọ̀nà tí wọn náà bá lè gbà fi rí wọn náà máa ń níwájú àwọn ọmọ wa èyí tá rán lọ́nu ẹ̀kọ́ṣẹ́ ni a máa sọ fún wọn ni pé múra síṣẹ́ rẹ o torí owó láyé lónìí dandan lówó dandan ni o bí ò bá sówó èyí ò lè ráyé gbé bá a bá ti ń kọrú orin báyìí ṣe tí àwọn ọmọ wa tóun náà bá lọ ń gbọ́ yé pé dandan lówó nínú ayé ẹ mọ̀ pé tó bá jẹ́ dandan gbogbo ọ̀nà láti mọ́ wà o tàbá ti ń kọrin pé dandan lówó táà ti ń kọrin pé dandan ni ká gun ọkọ̀ táà ti ń kọrin pé dandan ni ká di gómìnà dandan ni ká di president àwọn ọmọ wa náà wà dájú kalẹ̀ ẹ wà máa rá àwọn gbólóhùn ọ̀dájú tí ó mọ̀ jáde lẹ́nu wọn àwọn ọ̀dọ́ lè ní ti ń fa àwọn ọ̀rọ̀ kan dáṣà wọ́n ti ń fa àwọn ọ̀rọ̀ kan ṣeré láàrin ara wọn látara tí wọ́n gbọ́nù lé wọn

dájú kálá ẹ̀dá kò sọ́ dájú lè gé èèyàn lórí ẹni tí ò dájú lè gé èèyàn lórí tẹ́lẹ́ni tí ò bá dájú bẹ́ẹ̀ bá gbé adìẹ lásán fún wà láì kò lè dápa amẹ́ni tí ó lè pa adìẹ ìdájú tí ẹ ó mọ̀ níwọ̀n àmọ́ tó bá ti nígbà ń kọ́ sí ẹ̀ lébi pé dájú dájú débi pé mọ̀ bá ń gé èèyàn lọ́wọ́ báyìí mọ́ rí sí nǹkan kan máa rí ìgbà tó ń gé èèyàn bí ìgbà tó ń gé adìẹ máa dúwó èèyàn bí ẹni dúwó adìẹ mọ́ rẹ̀ rìn tẹ́mọ̀ pé kálá tẹ́ pé túnmọ̀ kálá tó ráwọn àdúgbò tí mi gbé díẹ̀ báyìí àwọn àdúgbò àwọn ọmọ náà ni ẹni tó bá ní kan kálá yíò ní pé tẹ́lẹ̀tì ń bá ti ṣẹlẹ̀ mọ́kànlú ẹ̀yìn náà kálá nù wà gbójúwò yẹn kí wà ló ṣẹlẹ̀ àyè ò parẹ́ tẹ́ pé ọ̀dọ́ torí bí tó ti ń dúgbò èèyàn táànú ẹni òun bá ti ẹ̀fẹ́ ṣe tọ́bijọ́ fúnra wọn kálá ọlárẹ̀ kálá rẹ̀ pé wọ́n rún èyí ti lọ́nà ó lọ́nà nù ọ̀ àmọ́ṣẹ́ níbi tọ́rọ̀ yìí ti wọ́ wá àwa òbí àwa ni ká wa wò ó wá ba nínú jẹ́ láyé lónìí pé ewu tó wá bẹ níbi táǹtì àwọn ọ̀dọ́ sí àti wá rí rìsọ́ọ̀tì ẹ̀ ni pé àkọ́kọ́ tí àkọ́kọ́ sọnù táwọn ọ̀dọ́ ọbẹ̀ bá ti di pé wọ́n ti ń dájú wọ́n ti ń kálá nítorí bá abẹ́ lówó báyìí kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú àwùjọ rẹ̀ mọ́ torí bẹ́ẹ̀ nìkan ò ní dájú kò ní kálá láti lè ṣètùtù torí owó àti kó dájú pé nítorí kó ti pàdánù ìmáànì ẹni tí ò bá sì ti sí ìmáànù lára rẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí ẹja gbàgbé ọ̀rọ̀ àwùjọ ọrú àwùjọ bẹ́ẹ̀ kò lè sí ìfọ̀kànbalẹ̀ ńlẹ̀ Olúwa sọ fún ẹjẹ́ alladhina amanu ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون àwọn ẹjí ò bá máa jàǹkà papọ̀ mọ́lọ́wọ́ ọba wọn àwọn náà máa ń ní kọ̀kànbalẹ̀ àwọn ọ̀dọ́ wa lè ní ẹwọ́rú tán dẹ́wọ̀ ẹ̀wọ̀n tán kojú bọ̀ ẹwọ́rú ètùtù kí wọ́n ń ṣe ẹwọ́rú tí wọ́n fi ń ṣètùtù ìfọ̀kànbalẹ̀ òní sí láwùjọ máa ìfọ̀kànbalẹ̀ ẹwọ́ bí ó dé tẹ́bá gbọ́lé ni wọ́n kìdínápù eléyìí nígbà tí wọ́n bá gbélé fún ransom wọ́n lè ní kíní kan mílíọ̀nù ìtí wọ́n mọ̀ bèèrè náà nù wọ́n àbèrè 200,000 naira rí wọ́n àbèrè 50,000 naira rí kí ní kan mílíọ̀n lọ máa ń bèèrè lọ́wọ́ wọn bọ́ọ̀ bá kìdínápù eléèlé ní ẹgbọ́ pé wọ́n ti mú eléyìí wọ́n ti gé orí ẹ̀ bá bá gé orí ẹ̀ kí náà lọ rè bí ṣe àgùnmọ̀ owó náà ni ètùtù owó náà ni ẹ máa gbọ́ lè ní àwọn terminology kan ti wọnú ayé tọ̀ wá ẹgbọ́ ẹ ọmọbìnrin ẹ ṣe é jọ ń ṣe kíní kan wọ́n ti lò ó ìtumọ̀ pé wọ́n ti lò ní pé wọ́n ti fíkà ti yẹjú àlámọ̀ ìgbésí ayé ẹ̀ ẹ máa rí lórí ìdúró pé Fatima ló dúró yìí àmọ́ bọ́dì ló kù tẹ́ yìí gbogbo tó lálùbáríkà lára rẹ̀ wọ́n ti lò ó wọ́n lo ọmọbìnrin míì nínú àwọn ọ̀dọ́ lèmi tá ọ̀dọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó lò ó yóò dé lẹ́bùn kọrin yóò sì yí irú ẹ̀ tí wá pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹwà ara wọn ọmọbìnrin gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ìmí ilé yí lórí ìmí òkú rẹ̀ lẹ́bàá ìmí ìwọ́n ti kún ìmí ìwọ́n ti rẹ́gbà ìyá rẹ̀ lọ ìmí boyfriend rẹ̀ ló gbé ọ̀bá lérí mọ́ ìmí inú òtẹ́ẹ̀lì ni wọ́n ti gbókù rẹ̀ kí ló fà á in tó bí kí ní ni ìsáré ta ayé táwọn ọ̀dọ́ ń sáré afẹ́gun ọkọ̀ tẹ́nìkan ògùn yìí èmi náà fẹ́ gun mojú èmi náà fẹ́ gun big daddy èmi náà fẹ́ gun ọkọ̀ kan 2019 àwọn tó kù táwọn ọ̀dọ́ lé nìyẹn látara nílé nǹkan yìí wọn wá kọ̀ láti fi anything wá èjọ máa bí ọ̀rọ̀ náà wá dé àtìlẹ́ ewu rẹ̀ ń bẹ lórí àwùjọ kì í wá ṣe lórí àwọn ọ̀dọ́ àwùjọ nìkan ọ̀dọ́ àwùjọ nìfọ̀kànbalẹ̀ ò bá kú òfin àmọ́ torí páwọn ọ̀dọ́ náà ń ṣe yìí ìtàn ṣe ìyà àtibọ̀tán rẹ̀ orí àwùjọ ló ń bọ̀ kí ní ó kúrò látọ̀dọ̀ àwùjọ àmì ó kúrò látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ àwọn òbí àwọn ọmọ ọ̀dọ́ ò mọ̀ gbádùn mọ́lẹ̀ mi àwọn ọmọ ti kúrò níbi wọ́n ń lo girlfriend wọn ni ó lọ rí wá wá ó yóò sì tìyá ṣe nǹkan torí kó wà lè lówó subhanallah ọlọ́dàkùn mójú kó fún wa wọ́n amọ́rù mi záàlìkà wọ́n aṣọ́rù wọ́n àbọ́rù èyí tó wá burú jù ní gbogbo dáa wí ní pé ìgbà àwọn ọ̀dọ́ wá ya nǹkan tí ò sí fọ́kàn balẹ̀ máyì tó jẹ́ ìwọ àkọ́kọ́ kọ́kọ́ mú jáde yìí àwọn ìyá kan tó wá dìde dúró àwọn tó wá dá association lẹ̀ wọ́n láwọn ni association àwọn parents àwọn ọmọ yahoo yahoo plus pẹ́sọ̀ àwọn ọmọ ohun ìyà tí ó bá jẹun àwọn ni yóò jẹ àwọn gan ni wọ́n wá ń jáde sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí aburú bá gbalẹ̀ ó bá gbòde ee olúwa ò mọ́ṣà kó wa yọ. ewu alákọ̀ọ́kọ́ rèé tí ó mọ bá àwùjọ kò ní sí ìfọ̀kànbalẹ̀ ẹ dápọ̀ iwájú àwò àtọ́ba àlú nìsín àtìjòyè ìlú talọ́kàn ìbalẹ̀ mọ́nu wa. lọ́nà ẹ̀gbá wa ń bẹ̀rù náà ní láìpẹ́ yìí èyí ò náà ti lè ju oṣù mélòó lọ ó gbà á dáàbá máa ń kàwé ìròyìn àárẹ̀ kódà bá kàn máa ń kàròyìn lórí social media ọmọ rí dáadáa BBC Yorùbá wà BBC Pidgin wà BBC English wà gbogbo wọn lọ́gbẹ́ yóò nígbà sọ yìí odidi ọba àlú ọba sam ọba aládé àwọn ọ̀dọ́ kan sì kóra wọn jọ wọ́n sì wá àtàkì ọba yìí wọ́n mú ọba ọba ń wa ọkọ rẹ̀ lọ jẹ́jẹ́ náà lẹ́sùn dágbó ọba ọmọ wọn kọ́kọ́ pa á wọ́n pọba tán wọ́n sì lọ́ọ̀kì ẹ̀ mọ́nú mọ́tò rẹ̀ àtọ́gbá o àti mọ́tò wọ́n sì dáná sọ àwọn méjèèjì láàyè inna lillahi wa inna ilayhi raji'un àwọn tán ní òṣìṣẹ́ yìí àwọn ọ̀dọ́ ni wọn. a lè wọ́n pé àfà àpèjúwe tẹ mú wáyé kò ń ṣe pọ́n bẹ́ẹ̀ fọba ṣògùn owó wọn fọba ṣògùn owó àmọ́ àwọn ọ̀dọ́ yẹn àwọn kan náà ni wọ́n gbé sí ọba yìí fún wọn wọ́n sì ní gbé fún wọn lọ́fẹ̀ẹ́ gbogbo tí wọ́n sọ báwọ̀ ọ̀dọ́ tán ṣe irúṣẹ́ yìí bóyá pátápátá bẹ́ẹ̀ rẹ̀ tó five hundred thousand naira tí gbogbo wọn pẹ̀lú ara wọn lọ́wọ́ odidi ọba nínú òun kò sí fọkànbalẹ̀ fọba mọ́ kò sí ìfọkànbalẹ̀ fáwọn àfáà mọ́ kò sí ìfọkànbalẹ̀ fáwọn ọmọ àwọn àlùfáà mọ́ èkó ni wọn bá tàṣà lọ nǹkan wa. so ó ti di pé àwọn ọ̀nà ká dá wàhálà alẹ̀ sáwùjọ ó làwọn ọ̀dọ́ rí ní ọ̀nà tí wọ́n fi mọ́ lówó lásìkò yìí nínú àwọn ọ̀nà tó máa ń gbà tó fi ní owó yìí pẹ̀lú àìlè ìfọkànbalẹ̀ òní sí láwùjọ yìí ó ní pé èèyàn máa àdúgbò ti bí àmọ́ láwọn àdúgbò ti wà lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ àwọn ọ̀dọ́ wọn ṣẹra wọn o kò síjà ńlẹ̀ o àwọn street eléyìí ó sì lọ lè ṣe meeting pẹ̀lú street eléyìí ẹ̀wà ọfà tẹ́lẹ̀ ògbẹ́lọ́dọ̀ yìí àpilẹ̀ gbẹ́lọ́dọ̀ tiwa náà wà lórí nǹkan ẹ̀rí nǹkan ẹ̀kò sí wàhálà ẹja dalẹ̀ tẹmọ̀túmọ̀ tí wọ́n dalẹ̀ ó kàn dọ́gbọ́n mọ́ kọjá orí ẹ̀yí ni ẹ̀tọ́ jẹ́ dàrú ni ó yáwèrè ni wọ́nà yáwèrè ni ó ṣe gbá ni ó ṣe gbá ni wá ọ̀kí ló ti ẹ́ ti níkan gbá ọgbàra wọn létí eléyìí ó kàn lọ lílọ kọ́ àwọn ọmọ ìjùwá eléyìí náà lílọ kọ́ àwọn ọmọ ìjùwá àwọn síìtì eléyìí ó kọ̀kọ́ wọnú síìtì lọ mú japọ̀ sí lọ tẹ́yìn wọ́n ti wọ́n máa kó wọn lẹ́rù wọ́n máa kó wọn lówó tán bá jalè tàwọn eléyìí tán wọ́n padà lọ sínú street àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì wọ́n bá débẹ̀ náà báwọn eléyìí ti ṣe àwọn náà sọ pé àwọn náà fẹ́ ṣe àwọn táwà ń bẹ́ tó máa máa ní àwọn street yìí àti street níjà meanwhile planned work ni ẹjẹ́ àdàlúrú kábà lè rí nǹkan jẹ ewu tí ń bẹ́ẹ̀ bí ká mọ̀ ti àwọn ọ̀dọ́ sì di owó òlélẹ́yìí wàhálà tí ó mọ bí sáwùjọ òǹlẹ̀lẹ̀ yìí tó wá lágbára ni a ń tẹ̀ ní èèyàn ṣògùn owó yìí eléyìí ti wá pọ̀ o ó wá pọ̀ tó wá ń ba nínú jẹ́ débi pé àwọn kan wá gbé ẹ̀wù ìjà àfáwọ̀ nínú àwọn ọ̀dọ́ tó jẹ́ pé irú ẹ̀mí ti ń bẹ lára àwọn ọ̀dọ́ tó ní lára àwọn ọ̀dọ́ tó ní plus lára àwọn ọ̀dọ́ ti sàzúzẹ̀ irú ẹ̀mí tí ń bẹ lára wọn òun lẹ̀mí tí ń bẹ lára òun náà àmọ́ òun kílèmù pó ní kéwúlò òun irú wọn lẹ́wà máa bá nú àwọn àfáà àmọ́ ọdún àwọn tán máa ń rí kíní ògbéwọ̀ ọ̀nà jálàbí náà lọ gbà wọlé kí ló fà á torí pé iṣẹ́ jálàbí náà ló fẹ́ fara pẹ́ ní tó jọmọ́ bẹ́ẹ̀ torí inú jálàbí lẹ́ẹ̀ ti máa lórí alágbá ibẹ̀ lẹ́ẹ̀ ti máa lórí eku ibẹ̀ lẹ́ẹ̀tì máa lórí ẹyẹ ibẹ̀ náà lẹ́ẹ̀tì máa jó olóńgbò láàyè ìjọ àwọn bàbá ò lè bàdé gbà wọn àmọ́ gbà àwọn eléyìí dé pé àtẹ́yìn ah, bàbá bá ti lè jó olóńgbò láàyè kí wá ló burú bí ká jó ọmọ àkókó àwọn wá ń gbó dídí ọmọ àkókó wọ́n jó láàyè ìgbà wọ́n jó yìí láàyè tán àwọn advance wọ́n dàgbà sókè mẹ́ẹ̀ yóò bá máa di pé ìṣẹ́ta ah, fẹ́ ṣe yìí agbárí òkú láwa o ìgbà bá lọ tán àrágbá yóò kú tán rí sàárè kan tí wọ́n lọ rẹ̀ wú òkú rẹ̀ ẹ kò sí wàhálà tí bá gbá yóò kú sáré pé mẹ́rin agbá yóò kú lẹ́ pé kò sókúta wù agbárí rẹ̀ ó sì mú alààyè ó sì pa ẹlápapá bá pa fẹ́ kí ló dì ó ti dòkú kó wá gé orí ẹ̀ pé agbá yóò kú tí àwọn wà rí ṣe bí bàdàn bí èjì oṣù orí ẹ̀ ni wọ́n ti gé lọ àwọn àwọn ló gé kí ni wọ́n torí ẹ̀ gé jama ewu tí ń bẹ ń bi káwọn ọ̀dọ́ dáyà kan asáfẹ́ lówó asáfẹ́ lówó ẹ̀yin òbí wa ọ̀dọ́ yìí ló ti wá ń wọ́ wá díẹ̀ díẹ̀ ọlọ́mọṣẹ́ àtún àwọn ọ̀dọ́ ṣe kó tó ẹ̀yìn òbí wa náà ṣe ẹ dákun orin ìwọ náà gbọ́dọ̀ lówó ẹ dákun ẹja ẹja sinmi ẹ̀ gbogbo ẹ náà ti mọ àwọn orin kọ́ni tá a máa ń gbọ́ èèkì nígbà àti káwọn kódà ó bá nígbà tí ó kọ ní ní débi tí ó kọ dé ó gbówó débi tí ó bá kọ́kọ́ ní owó irú àwọn oníṣẹ́ ìpìlẹ̀ lé fáwọn ọmọ rẹ̀ pẹ àfikà lówó lówó lóòótọ́ àwọn wá owó yìí káàkiri bí wọ́n bára wọn dé táwọn òbí bí lè bá wa kọ́ọ̀bù wàhálà àti làásìgbò tó wọ̀ lára àwọn ọ̀dọ́ yìí torí àsìkò ti lọ àsìkò mi ò pọ̀ mọ́ ọ̀nà àkọ́kọ́ ni bí ẹ dákun ẹ̀yin òbí ẹ kọ́kọ́ bá wa tọ́ra yín sí náà torí pé làwọn ọmọ fẹ́ wò àwọn gbólóhùn tí ó mọ wá lẹ́nu ẹjẹ́ ó mọ jẹ́ gbólóhùn pé ẹ̀ dandan mọ̀ kọ́ ni o. tó náà gbọ́dọ̀ ṣe bọ́ọ̀lù áfùlù dandan lówó dandan kọ́ lówó tẹ́gbà tí wí náà ẹlòmí náà gbàdẹ̀ pé àfá àlè ráyè jẹ́ àbíká lówó ọmọ ìyá ní gbogbo akọ́lá lówó àti ṣàyé òdàtọ́ ìwà mọ̀ bẹ́ẹ̀ ìwọ́n lọ rẹ̀ wọ àwọn tó ń lówó ọ̀hún gan àwọn gan gbà páwọn ìráyé sí owó náà sọ owó sì ti wà lọ́dọ̀ ẹwọ bàbá wa kan ní ìsìn ní jà pé àbíká wo sá jẹ president nation gbogbo nǹkan làwọn èèyàn bí disqualify wọn ní rálà láṣẹ àbíká wo ṣe kí ni kan débẹ̀ sí owó yìí wọn ní owó aṣọ ni ò ní ni àbówó bàtà owó mọ́tò ni ò ní ni àbówó lé àbówó oúnjẹ ń tò sí yà yín kódà àbówó pòwò lè máa bọ́ ìyẹn ẹgbẹ̀rún lójoojúmọ́ ló sọ pé òun ò ní àmọ́ owó bí èyí ṣe tó yàn nù ń já sí pé àtowó yẹn kọ́ ni dandan ká lówó yẹn bá ní dandan ni ó yẹ káwọn yìí ò ti lọ rè jòkóó nìkan pé ń bí abálé ayédè yìí alihamudulilayi àmọ́ tí irú wọn bá kí ń gbà páwọn ìbáyédébi táwọn ń lọ bọ́ bá sì lè máa jà pé èmi ló kàn ọ ẹ má bá ń dúró ń já sí pọ́rọ̀ lé ayé yìí ń tajù nídìí ń kọjú owó jọmọ́ in tó yẹ kí gbogbo wa kálọ̀ rèé ṣiṣẹ́ lé lórí onáàlà kọ̀nà ẹ mọ́ àtà lọ́nà mi ṣẹgbọ́ ẹ̀ta lọ́nà mi ṣẹ bá róbìnrin tí ó bá yín kiri bẹ̀ wa àtẹ̀yìn bàbá wa tẹ́ gbọ́dọ̀ máa bá wa kọrin ẹ̀ sí àwa ọmọ yín pé in tó jẹ́ dandan ni àkọ̀nà àà ó ní kí díẹ̀ tọ́lọ̀ ń bá fún wa kájú tó wa kẹ́rí ń tọ́lọ̀ ń bá láàbá ní tó bá jọ wá lójú subhanallah ó dàbí àfọ́ olónìkan ni ó ní ìdákọ́ntà bá kọ́lbẹ́ni kọ̀nọ́rin fa àìsà wà máàlìkù dúnìyà sọ́wọ́ abá ní ń gbọ́ tí wọ́n bá ti jẹ́ ni tó yáyọ ọkàn tó yáyọ ọkàn pẹ̀lú díẹ̀ tọ́lọ́run bá ṣe fún ọ ah, táwọn ọba àlú bá jòkó tọ́kàn wọn bá balẹ̀ ibi ìwọ náà bá jòkó sí ọkàn yóò sì balẹ̀ wọ́n wọ́n pé kí lọ́run wákàtí tọ́lọ́run bá fún ọ yìí náà tó àwọn yóò máa sọ fún ọ pé àwọn ọmọ tí ní nǹkan kan ẹ̀dàkùn kí ni ìtún wá mo wọ bàtà mo débìlà mo wọ sọ kí tún wá ní ayé tán ẹ̀yin ìyá wa irú oní yìí ni ẹ máa kọ́ sí wa létí ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìyá wa àtẹ̀yìn bàbá wa ẹ̀kọ́ àlùkò art ẹ̀kọ́ súnmọ̀tà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun ló lè ràn yín lọ́wọ́ jù láti lè fi tọ́jú àwa ọ̀dọ́ o ẹ lè rí àwa ọ̀dọ́ darí àti pẹ̀lú al àti súnmọ̀ fi ọpọlọ yín lásán darí wa fi ọpọlọ yín lásán tọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tàbí ẹ̀ta lè rí ọpọlọ tiwa bí ẹ̀yìn ìyá wa ń dọ́jẹ́ yìí dàbí ọ̀dọ́ yìí bàbá wa tẹ́ dàbí ọ̀dọ́ bíi ti wa ń táwa lè fọ̀dọ́ wa dánwò ẹ̀ lè dánwò ẹ̀wò jọ náà ń táwa ń fọ̀dọ́ wa ti ẹ̀ lè ṣe ní ẹ̀jọ náà kódà àwọn ọ̀dọ́ tá ń wílé ní iná àwọn ọmọ táwa ọ̀dọ́ gan tún ti ń bí wọ́n tún ti ń gùdù dáwà gan lọ́bì àwọn táwọn yìí ẹwà àwọn fóònù tá ń gbé dání bí yẹn bá gbé fóònù fọmọ ọdún méje nìsín ẹ̀sìn tí ó lọ sí kílé káyà ní àgbóò lọ ti débẹ̀ ó débẹ̀ náà ni ó débẹ̀ náà ni ó ẹ̀yìn òsì mọ́ bẹ́ẹ̀ sì lè débẹ̀

ẹ̀dàkùn káwà láwá wà nírú jòkó kan kọmọ ní pátá jòkó kọmọ ní kìní kan jòkó káwọn ọkùnrin ibẹ̀ ti lọ kọ́kọ́ ti ṣe ṣòkòtò síbàdí tẹ́ pé gbogbo àwọn tá a bá kó fóònù dání àákìwà kò dáadáa ibi tá a wà yóò ṣe kí ni kò dẹrùn àmọ́ bí nìṣẹ́ ọkàn wó balẹ̀ kébi àwà yìí dẹrùn tó dá ti wo pé irú àwọn ọmọ tó bẹ bí ẹ̀kọ́ kan bẹ lára wọn ẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa ẹ̀kọ́ àlùkò àì ẹ̀kọ́ súnà ẹ̀dàpọ̀ ìjẹ́ fi tó àwọn ọmọ wa àwọn ni mọ̀ mọ́ àwọn àyè kẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti mọ júwe rẹ̀ fún wọn ẹ dákun ìjà máa darí síbẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ní ìparí ẹ̀jẹ̀ wa sọ fún wa o níta àwọn wákàtí nìyí ọlọ́mọdé àṣàgbákò ayé o àmọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn o owó tà ń gbogbo ọ̀nà yìí ọlọ́mọdé àlùkìyàwó ó ní la tazulu qadama abidin yawma al-qiyamati hatta yus'ala an arba'a anábìrin tó bá dá al-qiyama ìwọ ọ̀dọ́ tẹ́mi náà jẹ́ kan nínú àwọn àtàdọ́jọ́dọ̀ anábì lẹ́sẹ̀ wa méjèèjì bàbá dúró tán kò ní sí ìkú omi àwà tí wọ́n fi bèrè nǹkan mẹ́rin kan lọ́wọ́ wa nǹkan alákọ̀ọ́kọ́ tí ó gbà wájú ni ìyọmọ ìyá mi ọ̀rọ̀ ojú rẹ o ìṣẹ́jú kọ̀ọ̀kan èyí fi ń jòkó lórí kọ̀mpútà tó fi ń tẹ com, tó fi ń tẹ password fi ń gbawó lákàntì alákàntì fi ń wọ́kẹ́ rẹ o ọ̀pọ̀pọ̀ rojú àsìkò lè pé ṣé ń ní o wàhálà ń bẹ lọ́rùn wẹ́wẹ́ o ń ọtí ń gé orí èèyàn àsìkò nu nínú tá ìnábi tí wá dárúkọ nù nǹkan mẹ́rin ó ní wọ́n tún wá béèrè lọ́wọ́ ìwọ ọ̀dọ́ owó tó ní láyé ọkọ̀ tó ń gùn láyé wọ́n béèrè pé ibo lọ ti rówó ọ̀hún kójọ ìgbà tó kójọ tán ibo ló wá ná owó ọ̀hún sí àwọn tó kójọ níbi yahoo.com owó tó kójọ níbi òfòrí pọ̀jọ́ ìgbèdàlùkẹ̀yà rẹ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ náà subhanahu wa ta'ala lè mọ́ nìyí wọ́n kàrọ̀ nìyí wọ́n ìlú wọ́n fọ́n lè ọlọ́mọ sáà tún àwọn ọ̀dọ́ sí o mo bá tún àwọn ọ̀dọ́ sí dákun tún tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ nú àwọn oníké ọlọ́mọ sáà bá náà sí o tọrọ mọ́ ń bà wá nújẹ́ lẹ bá sì wérò ìlérò ọ̀dọ́ àfa ilé ti gé orí èèyàn ọ̀dọ́ àfa ilé ti gé apá èèyàn ọlọ́mọ sáà bá tún wa sí kó sì fún àwọn náà sí. وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك حتى الله سبحانه وتعالى وما في